Kama mokomoe pia uachiro awome moru wapo achife ṣùgbọ́n níbi gbogbo tí ó dúró nínú òjìji tàbí nínú ìmọ́lẹ̀ orísun inú rẹ̀ kan ní fi ó sílẹ̀ rárá. ochiori ọ̀kọ̀ọ̀kan ẹ̀mí kan òun kan náà àwa gbogbo ní orísun ọjọ́ kò sí ẹni tó tóbi jù kò sí ẹni tó kéré jù. bó tilẹ̀ jẹ́ ẹja kékeré obìnrin tàbí ọmọ tí kò ní búrẹ́tì ẹnìkan láti gbọ́ tàbí tí ń jìyà nínú àníyàn ìjìnlẹ̀ náà kọ́ yàtọ̀ ìrísí rẹ̀ ní ẹ̀rẹ̀ kan orísun ṣan lọ́ọ́. ನಿನ್ನೂರೇ ನೀರಿಸುವ ಒತ್ತಿರಿ ọ̀kọ̀ọ̀kan ẹ̀mí kan ohun kan náà àwa gbogbo ní orísun pọ̀jọ́ kò sí ẹni tó tóbi jù kò sí ẹni tó kéré jù kò sí atto Orisunge ominira un